alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa allah wasalaatu wasalaamu ala rasulillah àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run nabiyina muhammadin wa ala alihi wa asuhabihi wa man wala ona ni òjíṣẹ́ wa muhammad ìkẹ́ ọlọ́run kọ́bá àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ àti gbogbo àwọn èèyàn tí wọ́n bá wọn ṣọ̀rẹ́ lérí dáadáa ẹ máa yá mi nínú ẹ̀sìn wa níta fífi bá ní sọ̀rọ̀ lẹ́ni ona ni al-akhta'u ash fi s àwọn àṣìṣe tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá tá a máa ń ṣe nígbà tá a bá ń kírun lọ́wọ́ common mistakes in sọ́dà amarana Allahu bisọ́dà ọlọ́run pa wá láṣẹ pé ká kírun wa tarikuha wal mukhti'u fiha muta'ammidan sawa sẹ́lẹ̀ni tí ó wá mọ́sálásí tí ó kírun abẹ́ni tí ó gbénu dìde lóbìnrin nínú ilé ẹ̀ ẹni tí ó kírun àtẹni tí ń kí bó ṣe wù ú tí ń ṣe mistake lérí irun tọ́wọ́ màmá tó sì ní bóun ṣe máa bá tòun lọ́nu wípé torí pé bóun ṣe báwọn bàbá tòun ti máa kí nu irun rẹ̀ oníbàámu pẹ̀lú tọ́wọ́ nu sunna nàbàwà Muhammad òun àtẹni tí ò kírun bákan náà làwọn méjèèjì torí pé òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam anábìíní sallu kamara ayitumuni usalli ẹ kírun gẹ́gẹ́ bí ẹsẹ̀ rí mi tẹ́mi ń kì í ànábì kì í fún wọn àwọn sọ̀hábà sí ra ànábì bó ṣe kì í àwọn sọ̀hábà wa kọ́ọ́lẹ̀ bá ànábì ṣe kírun òun náà làwa ń kà fún yín lérí ètò yìí nítorí tá a bá ti ń sọ pé nǹkan báyìí ẹ ṣe àásọ nínú Quran àbí ká sọ bí bá wà nínú hadith ànábì láti sọ ètò yìí ní fíkẹ́ òdẹ̀lì àwọn ẹ̀rí tá a fi ṣẹ̀sìn nínú àlùkùrán àti sunna àti àgbọ́yé tó wà lábẹ́ ẹ̀rí náà ẹ̀rí ọ̀rọ̀ tá nábì sọ yìí fíkìhù dẹ̀lílẹ̀ àgbọ́yé ẹ̀rí yẹn ni pé ẹ má kírun bó ṣe wù ẹ̀yin kọ́lọ̀ lè bá àgbàrún yín ẹ kí bẹ́ẹ̀ sì kí ni ọ̀pọ̀ wa tá a wá kéwú tá a sì fẹ́ wà lìjánà èyàn ò sì lè wà lìjánà láì kírun yóò wá rí dandan fún wa ká lè kéwú ká lè gbìyànjú bá ti tẹ̀síwájú nínú àgbọ́yé ẹ̀sìn wa ká má bàa kírun ṣòfò wa min al-akhta'i ash-sha'i'ati fi as-salah nínú àwọn àṣìṣe tí ń bẹ nínú òrùn wa lẹ̀ yorùbá tó jẹ́ pé dèrò lẹ́yìn tí n fi bá yín sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí mi wò tí yí padà òun náà ni adhikiru al-jama'i qabla al-iqama kó tó di pé mu'adhdhinu tá ń pè ní làdáni kó tó di pé yóò sì kọ́ ọ́mà ní mọ́sálásí wọ́n kọ́kọ́ dá sí kiri kan lọ́nà láìláìlàlá láìláìlàlá láìláìlàlá láìláìlàlá lẹ́yìn náà ni muadhin ó sì wá ní Allahu akbar Allahu akbar ashadu an la ilaha illallah àṣìṣe gbáà ni kò sí àkọọ́lẹ̀ fẹ́lẹ̀ nínú ọ̀run ànábì wa Muhammad àwa tá à ń ṣe kálẹ̀ parẹ́ kálẹ̀ mú nínú masalasi wa nínú àwọn àṣìṣe èyí tí ń bẹ nínú ọ̀run wa nílẹ̀ Yorùbá òun náà ni kí mọ̀ádìnù tá ń pè ní làdáni kó sì kọ́ ọmọ ó sì wá sì kọ́ ọmọ yẹn تني قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله بسوي تاني كي بقوا جماعة كواني لا إله إلا الله وعده لا شريك له نبقى سلاسمي أوني لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم wọ́n wí mi ní masalasi mi náà tó yàtọ̀ sí méjèèjì tí mo sọ yìí ẹ̀yà miami àṣìṣe gbà nínú òrùn ni tí wọ́n bá ti sì kọ́ ọmọ tán gbogbo àwọn jẹ̀mọ́ dákẹ́ ẹbẹ̀ lọ mọ́kà ẹbẹ̀ lọ ọmọra nígbà wọn sì kọ́ ọmọ tán ní aram ní masalasi anabi ẹ̀yìn gbọ́ tí àwọn jẹ̀mọ́ ń kùn tí wọ́n ń pè la ilaha illallah wahdahu la sharika lahu tí wọ́n bá ti sì kọ́ ọmọ tán àdàkẹ́ ni ìmáàmù nìkan ni wọ́n máa sọ̀rọ̀ ǹjẹ́ ẹ̀dọ́ déédéé atadilu ẹ̀dọ́ déédéé ìmáàmù ni wọ́n máa sọ̀rọ̀ àwọn ò ẹ má jà pé à sílé ìlọ́wọ́ kan ọ̀láhì ọ̀rọ̀ ẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ níta nàbí ọba ti mú bọnú ẹ̀sìn má má mú bọ́ ẹlòmíà ni ṣé láìláì lẹ́láwọ̀ ọ̀dà ṣé muhammadu rasulullah ọ̀dà máa wí a wà sọ fún ọ pé nítorí òun wí da àmọ́ bí o ti ń wí ni ànábì ò wí bẹ́ẹ̀ ànábì sì ní ẹ kírun bí n sì kírun ànábì ò wá wí nígbà ànábì ò ti wí ni wọ́n fi mí bọ̀ ọ́ iná àti kárùkù O ní kàn rúkú torí ó ti mọ tán ní àkàn rúkú subhana rabbiyal azim ni wọ́n ní àkàn rúkú kọ́ wá ní ẹ̀ káwá nítọ̀ so lè ka iná àtinánà sínú àtinánà ọ̀dà gbogbo ẹ̀ lọ́dà àmì ìta nábì ọba ti kà láàyè kan àgbọ̀dọ̀ ká nínú àwọn àṣìṣe tó nínú ọ̀ràn wa òní ká máa kírun bóyá ń da kíni bóyá jẹ̀máà ni o ká gbójú sókè ká máa wò òkè ibi tá a fẹ́ fẹ́rí kanlẹ̀ sí ibẹ̀ láà máa wò anabi ni ma balu aqwami yarfa'una absarahum ila as-sama' fi salatihim anabi ni kilo sawon ajo mi tí wọ́n wan gbójú sókè lérí on la yantahunna an dhalik kon ya lo le stop yo kon le dadu kan ma wo ke won ta ban kan na wa sese e tin be nínú ran wa oni ka dawo le tá ti wà lérí a ma ń gbé ọwọ́ wa ọ̀tún lérí ọwọ́ wa òsì ni a wá gbé lérí àyà wa àtọkùnrin wa àtobìnrin wa ká dáwọ́lẹ̀ mistake ńlá ni o kẹ́nìkan mọ́tún dáwọ́lẹ̀ mọ́ nínú àwọn àṣìṣe al-iltifatul muta'ammada ba'da qira'atil fatiha kí a máa máa ká máa mì sọ́tún àtòsí lẹ́yìn gbàtà bá parí fatiha ghayril maghdubi alayhim waladdallin ìmáàmù wa fi sí apá ọ̀tún yóò tún fi sápá òsì ẹlòmíín dárun kí náà ti ń sìn kí bẹ́ẹ̀ dárọ̀ yìí anabi sì ni ẹ má máa wò tún ẹ má máa wò sí ma tẹ́ ẹ bá ń kírun ìyàwó Aisha olóhùn bíi anabi nípa àwọn tí wọ́n máa wọ̀ tún wò sí kò sí bó ṣe fìsọ́tún fìsọ́sí tó ní wọ̀tún tó ní wò sí eléyìí àti bá nínú àwọn bàbá wa látijọ́ yìí ààrẹ rí fún ìyàwó Aisha wa bí anabi pé àwọn tí wọ́n máa ń wọ̀tún wò sí lérí irun anabi ni ó wọ ẹ̀kìtìlásùn yàtẹ̀lẹ́sọ̀ min sọ̀lá tẹ̀lé abdi anabi ni a. Ah, Hmm, o lè jà wọ́n lérí irun ni o lè ọjà wọ́n lérí irun àṣetáni náà ló lè náà ó tì wọ́n sápọ̀ ọ̀tún ó tì wọ́n sápọ̀ òsì ó dájú wọn kapọ̀ ọ̀tún àtàpọ̀ òsì wọ́n wá wọ̀ tún wọ̀ sí lérí irun ànábì ní ládàrún wọn ò ní pé máa ànábì ní ẹrú ọlọ́run tí ń kírun yẹ ṣetán ti jà lólè ó bàrún ẹ̀jẹ̀ díẹ̀ gbogbo àwa tí ajẹ́lè máa mú tó ní wọ́lọ̀ tọ́wọ́ fi sọ́tún fi sọ́sì dákun máma ọ̀sẹ̀ máa àwa jama náà káwọn náà lọlẹ̀ dádúró kádàkùn torí ọlọ́ nínú àwọn àṣìṣe tó wà nínú sọ́lá wa òun náà ni kẹ́nìkọ̀ọ̀kan wa ká máa fẹ́rí kalẹ̀ síwájú ìmáàmù ìmáàmù àtàwọn alájọ dúó lẹ́yìn Rabbana wa lakal hamd a wà jẹ́ kí ìmáàmù fẹ́rí kalẹ̀ káwọ̀ tó kò lérí ìdúó àwọn sọ̀hábà ni àwọn èkó lérí ìdúó lọ́lẹ̀ fẹ́rí kalẹ̀ ó dìgbà táwọn bá rí pé ànábì ti fẹ́rí kalẹ̀ gbàá tani bàbá wa fèrè kalẹ̀ tán làwọn ṣẹ̀ṣẹ̀ wá kú ní eré ìdò àwọn náà wà lọ́lẹ̀ fèrè kalẹ̀ lẹ́ni ẹlẹ́mí ó ti sáwájú máàmù gan anábì ní wa idha sajada anábì ní tí ìmáàmù bá fèrè kalẹ̀ fasjudu fa lẹ́yìn náà usjudu ní kẹ́yìn náà ó tó fèrè kalẹ̀ ayé síwájú ìmáàmù bẹ́ẹ̀ ni àyè bá ìmáàmù ṣe déédéé kéèyàn máa bá ìmáàmù ṣe déédéé ẹjọ́ ń rúkú papọ̀ ni ẹjọ́ ń dìde papọ̀ ni ẹjọ́ ń fèrè kalẹ̀ papọ̀ ni mistake ńlá ni lẹ́yìn náà kí ìmáàmù ti kú onírúkọ kéèyàn wá pẹ́ kó ti wá pẹ́pẹ́ tàṣẹ́jù lẹ́yìn tó jẹ́ pé kan kọ́dà kọ́ bá ìmáàmù lórí ìdúró mọ́ kí ìmáàmù ó kú níbi sòjúdù kí ìmáàmù ti wá dìde kó ti máa kà fàtì àlọ́ kí wọ́n sì wà nù sòjúdù àbí kí ìmáàmù ti sálámà kọ́ wá pẹ́ kí wọ́n tó wá sálámà bí ìmáàmù bá ṣe ń ṣe tiẹ̀ tán làwọn náà máa ṣe tiwa tó bá ti ń pẹ́ jù oye àwọn alfa ni mistake ńlá ni à ń yapa ìmáàmù ni anabi ni ju'ila li ìmáàmù li utamma bi anabi ni àfi ìmáàmù àfi sí aṣíwájú yín tẹ́ máa kọ́ sí rẹ̀ fa idha kabbara fa kabbiru tọ́ba ti Allahu akbar ẹ̀yin náà ṣe Allahu akbar tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ nínú àwọn mistake tó wà nínú sàláwà nílẹ̀ Yorùbá kí gbogbo àwọn baba imam gbogbo àwọn afáàfáà àwọn tá ń kírun tá fáwọn èèyàn kádàkùn torí tọ́ lọ́wọ́ bá ká máa dì í mọ́ nínú àwọn mistake tó wà ń bẹ oníkádúó lérí irun ká wá ya ẹsẹ̀ wa kọ́ wá tàlàǹgà kẹsẹ̀ náà wá yà kọ́ wá pọ̀ rẹpẹtẹ àbí ká lẹ ẹsẹ̀ pọ̀ lérí ìdúró méjèèjì mistake ni ọ̀ yà díẹ̀ tó sún wọn kò ní í fẹ̀ púpọ̀ sì ní lẹ ẹsẹ̀ rẹ mọ́ra wọn. nínú àwọn mistake tá à ń ṣe ni isbal rajul fi sọ́dá kí ṣòkòtò ọkùnrin kó máa kọjá kókó ẹsẹ̀ rẹ̀ kó máa wá kírun pẹ̀lú ẹ̀ sẹ́mi pé bá àṣírí lè sọ látẹ́lẹ̀ èèwọ̀ ni kí ṣòkòtò ọkùnrin kó kọjá kókó ẹsẹ̀ anábìíní ma asfala minal qa'bayni minal izari fafin nar anábìíní gbogbo ọkùnrin tí ṣòkòtò rẹ̀ tó bá kọjá kókó ẹsẹ̀ àbí jàlábíà tó wọ̀ àbálẹ̀ kíńbà tó wọ̀ àbágbádá rẹ̀ tó bá kọjá kókó ẹsẹ̀ sísàlẹ̀ tó sì máa mà tó sì mà bẹ́ẹ̀ ipe ọ̀dà tọ́wá ṣe ànábì lọ́lọ́wọ́ fi jóná kó tó sọ sálì jẹ́nà tí ọba jẹ́ lẹ́bọ̀ ẹnìkan wá kẹrùn dọ́kan ṣòkòtò rẹ̀ wá kọjá kókó ẹsẹ̀ aṣọ rẹ̀ ń gbálẹ̀ ànábì ní kó lè tún rẹ̀ kí nítorí pé ládàárùn rẹ̀ ti bùkù gan ládàárà rẹ̀ ti dínkù gan ká máa wẹsẹ̀ wa àwa jọkùnrin aṣọ tá a wọ àti ṣòkòtò wa kó kókó ẹsẹ̀ wa kó kókó ẹsẹ̀ yìí inú àwọn àṣìṣe inú ọ̀run ni nínú àwọn àṣìṣe wa nínú lábàlá àtàwọn obìnrin òun náà ni kí obìnrin kọ́ máa kírun kọ́ máa wọ khimar tọ́jẹ́ pé ojú wa nìkan ní ọ̀hàn tí ó sì wá fẹ̀ tí ò ní hawa tí ó sì wá kalẹ̀ tí ó bo ẹsẹ̀ wa anábìnrin la yaqbalu Allah anábìnrin lọ́wọ́ ní gbà ó salata ha'idin illa bi khimar irun ẹni ọba ti bàlágà lóbìnrin ọlọ́run ní gbarun rẹ̀ àbíkọ́ pé ó lo khimar ó bọ́ra tọ́jẹ́ pójú nìkan ní yọ́yọ́ aṣọ náà yọ́ fẹ́ dáadáa yóò sì wá bo ẹsẹ̀ rẹ̀ ojú rẹ̀ nìkan láàmà rí àti ọwọ́ rẹ̀ dé kókó ọwọ́ ẹ̀yin obìnrin tẹ́ ń fi jíǹsì kírun short necker <laughs> nǹkan bẹ́ẹ̀ ń lé wa nǹkan yóò máa kẹrun pẹ̀lú amles pẹ̀lú aṣọ tí ó bapá ẹ má kẹrun ṣòfò bàbá àwọn òpó kẹrun ọ tẹ̀lé òfin ẹ̀rùn anábì ní sọ̀rọ̀ yìí sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tí ó jẹ́ àṣìṣe nínú ọ̀run wa òun náà ni ká fẹ́rí kalẹ̀ ká fẹ́rí kalẹ̀ ká wá mú pọ̀nlọ apá wa ká fi lélẹ̀ nígbà tí ajá bá sùn ó gbé ọwọ́ rẹ̀ ganga tó jẹ́ pé ò ní fi pọlọ apá rẹ̀ lélẹ̀ ò sì ní papá mara kọ́ pa apá rẹ̀ mara ọ yà díẹ̀ ò sì ní jẹ́ kí ikùn rẹ̀ àti mo ò sì ní jẹ́ kí ikùn rẹ̀ ó lé itan rẹ̀ ikùn rẹ̀ àti itan rẹ̀ kò ní lẹ̀pọ̀ ó fún gáàpù ó fún ní àyè díẹ̀ eléyìí ni ọba sunnam nínú àwọn àṣìṣe tó wà lérí irun ó ní kí wọ́n ti gbẹ̀rún dúró káwa tí a fẹ́ bá imam lérí sọ̀lá àbí lérí ìrọ̀kọ́ ká máa wá sa eré bọ̀ pàpàpàpàpà eré tà ń sáábọ̀ ni kò nítumọ̀ ẹni bá ń sáré tó lòun fẹ́ báraka nínú àgbóyè ẹ̀sìn wa yìí olódò lápè aláìmọ̀kánì anábìnrin idha sami'tum bil iqama anábìnrin tẹ́ bá gbọ́ tí wọ́n bá sì kọ́ ọmọ famshu ẹ máa lọ wa alaikumus sakina wal waqar ẹ máa lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa rìn nọ́mà ẹ máa sáré ẹ máa ṣe gírígírí wala tusri'u anábì ni ẹ máa sáré fama adraktum fasallu èyí tẹ́ bá bá ẹ bá wọn kì wa ma fatakum fakun faqdu èyí tó bá sì bọ́ máa ń lọ́wọ́ ẹ kì í tí máa ń bá sálámà èwo ni gírígírí tó máa wá mí ní rùkú wọ́n máa wá mí eléyìí náà wá ṣẹṣẹ ni wọ́n máa lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà nínú àwọn àṣìṣe òní ká máa pàtọ́mọ́dì ká máa pàgbẹ́ mára léyìí tó jẹ́ pé kò níjà lè páyọ̀ ọlọ́run lérí rùn torí pé ìtọ̀ fẹ́ bọ́ ìgbẹ́ náà fẹ́ bọ́ ẹ̀yọ́ miami lọ́lẹ̀ tọ́lẹ̀ yàgbẹ́ kọ́dà bọ́ ọba jẹ́mọ́ ọ̀lẹ́sẹ̀ tọ́lọ́ lọ́run ti mọ̀ pé ti ń bọ̀ ní ní tí ó sì dá padà ní. ṣe òun náà ni fi fóònù wálẹ̀ láì pa nígbà tá a fẹ́ kẹun táwa náà sì mọ̀ pé anytime ni wọ́n lè pè wá ẹ̀yọ́ miami eléyìí ń dá wàhálà alẹ́ lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí tí sì ń bàrùn jẹ kọ́dà bó jẹ́ koran lọ́ba gbé síbẹ̀ tọ́ba ilé dún táǹkà iná àtọ́iná lọ́wọ́ tí fóònù rẹ̀ ń ka tàbáraka wàláyọ̀ ń sẹ́lọ̀n nítorí pé nítorí ṣe yẹn yóò ba ìrun ìmáàmù àtàwọn jàmáà jẹ kátó wá pé orin kátó wá pé orin kọrin ẹ̀dẹ́kùn torí tọ́lọ́wọ́n bá láà ká máa pa fóònù wa tí fóònù bá wá dún léyìí tó jẹ́ pé a ti gbàgbé láti pa a máa pa tẹ́lẹ̀ àwa gbàgbé àṣetáni gbà wá lágbè tó bá ti wá dún ọkọ̀ ọba pọ̀ ọ̀pá lẹ́ẹ̀kejì ọkọ̀ ọba pọ̀ ọ̀pá àwọn fáàní tó bá dé lẹ́ẹ̀kẹta kúkú jáde oyé kò nínú kọ kò sì jọyìn jama padà nítorí pé tí wọ́n bá ń bẹ̀rẹ̀ sí pè ọ́ wọ́nà ò ní mọ̀gbà tí ọmọ rò rokòrò lérí ó tún máa bàrún àwọn jẹ náà wọn àṣìṣe tó fọ́n kálẹ̀ tó yẹ kálẹ̀ correct gbogbo àwọn a àfa àtàwọn jama ìmáàmù mi rẹ lóhùn ní yí padà o má o ìwọ wá níta nábì ń ṣe ni máa ṣe kó lẹ̀ bá lóhùn ní gbọ́ tá ń bẹ̀lẹ̀ fún kọ́ lọ́mọ́sàbà yí òun náà lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí à ń sálámà tán sápọ̀ ọ̀tún sápọ̀ òsì báyìí ẹ máa wá gbọ́ oríṣiríṣi àdúrà tá a máa ń ṣe lẹ́yìn irun síkìrì tá a máa ṣe lẹ́yìn irun anábì ti kọ́ wa ọ̀pọ̀lọpọ̀ táwọn yẹn máa ń wí ò níbàámu pẹ̀lú súnà tó máa ti sálámà tán sápọ̀ ọ̀tún sápọ̀ òsì báyìí ẹgbọ́n masalasi mi tó ma ní subhanallah walhamdulillah wala ilaha wallahi anábì wíbẹ̀ masalasi mi bisimilayi nineteen bisimilayi rahman rahim bisimilayi rahman rahim bisimilayi rahman rahim wọn wá wí mọ́kàndínlógún tá n bẹ̀ ní sẹ́jẹ̀ wọn wàláhì ẹ̀ńsẹ̀ ni anabi ní sọ́lù kamara ètò mọ́ni òsọ́lì ẹ kírun gẹ́lẹ́ bí mẹ́sẹ̀kì síkìrì ẹ̀yìn irun ara àrùn ni bọ́bá ti wá kírun bá anabi sí ni ó kírun ẹ̀yìn àdúrà tó ṣe síkìrì tó ṣe lẹ́yìn ìgbà tó bá sálámà bá anabi sí sínà ló ṣe kó lè bá nẹ́rùn àwọn mi wà láàrin ni wọ́n máa ń kọ́ nílẹ̀ yorùbá ya ilahi ya rabbana lẹ́yìn sálámà ọlọ́mọsà sọ níbi aburú ni ẹlòmíà ní látàǹsáná látàǹsáná látàǹsá lẹ́yìn sálámà wọ́n gbẹ́rù ńgbà tó lọ mọ́ká ibò kírun lára mọ́ kírun masasa nàbí wọ́n gbọ́n tí sí wọ́n gbọ́ pọ̀kú bọ́ọ̀lù ẹ̀já padà sínú sunna kọjú tó lọ ẹ̀sìn ọ̀yàtọ̀ ẹ̀sìn mákànnà lẹ̀sìn nàìjíríà kò sí yàtọ̀ ńbẹ ẹ̀yin lẹ̀ kéwú ẹ̀yin lẹ̀ gbọ́dọ̀ sáwọn àfáà lẹ́nu èyí tó wà ní súnà ní pẹ́ta sálámà tán gbàrà báyìí ní tí ó jáde lẹ́nu rẹ̀ kálukú ọmọdé awí ni wà ní wípapọ̀ astaghfirullah astaghfirullah astaghfirullah mẹ́ta allahumma anta salam wa minka salam تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون أو أن سبحان الله 33 والحمد لله 33 والله أكبر 33 أو في لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أيوة كان وفيكم كون يوا جيغون لين هو كل والله أحد أيوة كان كل أعوذ برب الفلق أيوة كان كل أعوذ برب الناس أيوة كان لين هو آيات الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم أو كادلي لين هو شيء واسد وتبوا abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹni wọn bá ta wí ọlọ́dún sànfàní fún wa ká lè túbá kú gbogbo àwọn mistakes wa àtẹ̀yẹta mẹ́nubà àtẹ̀yẹta mẹ́nubà tá a bá ti ń gbọ́ pọ́n lànà bí òṣèré báyìí ẹ̀jẹ̀ máa yí padà ọjọ́ ń lọ ẹ̀jẹ̀ máa yí padà wassalamu alaikum warahmatullahi wabarakatuh